ẹ̀yin ènìyàn lé ìwòlẹ̀ ṣe ṣé àlàáfíà ni ìwà ṣe dáadáa lábá yín alleged story tá a gbọ́ ò ní pé kábíyèsí ní àwọn máa yọ ilẹ̀kùn àwọn olórí o tí wọn bá kó ẹrù wọn kúrò nínú palace ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi máṣọlá mò ń kí yín káàbọ̀ sórí gist tèmi ṣàlàáfíà ni ẹ̀wà gbogbo lè ń kọ́ ṣé àlàáfíà lábá yín ẹ kú ìpalẹ̀mọ́ kérésì o abáwaláyọ̀ abáwaláyé abáwaláyé ẹ̀yin èèyàn lé orúkọ mi ni máṣọlá yorùbá ni mo máa ń sọ lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè nàìjíríà ẹ̀yin èèyàn lé ẹ̀yin tí a bá ti subscribe ẹ lọ subscribe o so that tí n bá ti post ẹni gist ẹ máa rí òkè òkè lọ́la yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gist tá à ń gbọ́ òun ni pé kábíyèsí ní àwọn máa yọ ilẹ̀kùn àwọn olórí ìpè torí àwọn ní kí wọ́n move kúrò nínú palace wọ́n ní wọn ò move wọ́n ní ṣe ni wọ́n ń lo agídí ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé kábíyèsí ti wà lórí ọ̀rọ̀ yìí ó ti ṣe díẹ̀ ní ìsìn tí wọ́n ti ń sọ fún àwọn olórí pé kí wọ́n kó ẹrù wọn lọ sí ilé tí àwọn rà fún wọn especially Toby àti Rónkẹ́ àti Mariam wọ́n ní Tóbi àti Rónkẹ́ àti Mariam wọ́n ní wọn ò ra ilé wọ́n ní Tóbi nìkan ló ra ilé wọ́n ní Mariam ò ra ilé àti um, Rónkẹ́ wọ́n ní ṣùgbọ́n wọ́n ní Tóbi ra ilé àti olórí Tèmítọ́pẹ́ wọ́n ní wọ́n dẹ̀ ti sọ fún wọn pé kí wọ́n kó ẹrù wọn lọ sí ilé wọn wọ́n ní ṣùgbọ́n wọn ò dáhùn so kábíyèsí ń bínú wọ́n ní kábíyèsí bínú sí wọn gan-an wípé àwọn máa yọ ilẹ̀kùn wọn wípé àwọn ò fẹ́ wọn ní palace nítorí pé Queen Naomi máa wọ inú palace àti ọmọ àwọn ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist wọ́n ní kábíyèsí ní tí wọ́n bá push àwọn jù nǹkan tí àwọn máa ṣe wọn ní láìkẹ́ wípé àwọn ń sọ jẹ́jẹ́ nìṣe kọ́kẹ́rù wọn kúrò nínú pálàsì yẹn wọ́n ń ṣe agídí wọ́n ní kábíyèsí ti ń wọ̀nù wọn wọ́n ní ṣùgbọ́n wọn ò lè sìn wọ́n ní wọ́n ń lo agídí páwọn ò ní kúrò nínú palace èyí ìyàn lé ẹ̀rí pé èyí tó lágbára. kábíyèsí ni kó tó di pé àwọn bímọ ó ní àwọn ẹ̀ẹ́dà yìí ti dúró sí ọrùn àwọn wípé àwọn gbọ́dọ̀ gbé ọmọkùnrin wọ́n ní látìgbà tí àwọn ti bí ọmọ àwọn wọ́n ní ìta ni ọmọ àwọn wà ọmọ àwọn wọnú palace wọ́n láwọn ò lè ṣe mọ́ láéláé wọ́n láwọn ò lè ṣe mọ́ pé ìyàwó àwọn gbọ́dọ̀ wọnú palace with all means kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ìyàwó àwọn gbọ́dọ̀ wọnú palace àtọmọ àwọn ipe enough is enough àwọn ti dákẹ́ tó ipe kí ló dé tí kí làwọn fẹ́ sọ fún àwọn àwọn baba ńlá baba àwọn ipe ó ṣe àwọn tí àwọn fi ọmọ àwọn síta tí àwọn olórí ìjókòó sínú palace láti ìgbà tọ́dẹ̀ ti wà nínú palace kò sẹ́ẹ̀ tó lóyún nínú wọn ipe àwọn ò lè gbà wọ́n gbọ́dọ̀ jáde ni ipe tí wọn ò bá kẹ́rù àwọn máa pull wọn out àwọn máa yọ lẹ̀kùn yàrá wọn ipe ìgbà tí wọ́n bá lè tilẹ̀kùn yàrá wọn á kẹ́rù wọn á wábi gbà lọ ipe enough is enough ipa wọn ti dákẹ́ tó ó ti sú àwọn ẹ̀yin ẹ̀yin ọlẹ́ kìí ṣe nǹkan tó easy o kìí ṣe nǹkan tó easy rárá wọ́n ní kábíyèsí ti pariwo títí títí títí títí títí wọ́n ní irọ́ ni wọ́n láwọn olórí yóò gbọ́ wọ́n ní àwọn olórí yóò gbọ́ wọ́n ní ṣe ni wọ́n kó agídí borí ni wọ́n sọ pé àwọn ò ní kúrò nínú palace o àwọn ò ní kúrò nínú palace o wọ́n ní kábíyèsí dẹ̀dì kì í ṣe inú palace yẹn náà máa dúró sí wípé kán lọ wá ibi tí wọ́n máa gbé ẹ̀yìn èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ àwọn olórí yìí ó lágbára o àfi kí ọlọ́run elédùnmarè kó ká kó gba kábíyèsí kó bá wọn yanjú ọ̀rọ̀ yìí ni àwọn sọ sọ sọ àwọn bá wọn sọ̀rọ̀ bí ọmọlúàbí àwọn sọ gbogbo nǹkan tó yẹ káwọn sọ àwọn sọ fún wọn ìpèsè ni wọ́n kó agídí borí wọn làwọn ò ní kó nínú palace kábíyèsí ní àwọn fún one twenty four hours kan fi kẹ́rù wọn kó nínú palace ọ̀tọ̀. ní èèyàn lé wọn ní Mariam ní ilé tó ń kọ òun ò tí ì parí ẹ̀ wọn ní kábíyèsí ní kó múùfù lọ sótẹ kó lọ máa gbótẹ ọ wípé kì í ṣe inú palace àwọn ló máa dúró sí tá a fi parí ilé a ti gbọ́ pé olórí Tèmítọ́pẹ́ Ralé àti Tóbi so wọ́n ní kán move lọ sílé wọn Rónkẹ́ wọ́n ní kán lọ sí family house wọn so ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ní ọ̀rọ̀ yìí àwọn olórí Rónkẹ́ àti Mariam àwọn gangan ni wàhálà nínú pálásì kábíyèsí ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy um, Ashley tiẹ̀ London ló wà ó dàbí ẹni pé ó ti settle sí London so ẹ̀yin èèyàn lé kábíyèsí ń bá àwọn olórí yìí fà wọ́n dẹ̀ ní tí wọ́n bá ti kó ẹrù wọn wọ́n fún one twenty four hours wọ́n máa yọlẹ̀kùn wọn ni so update tá a gbọ́ níta ní ká wá fún yín ẹ̀yin èèyàn because kò ń nǹkan tó easy rárá ní kábíyèsí ń bá àwọn olórí yìí pọ̀ nínú palace. so ètò agbọ́nìta ní ká mú wa fún yín títẹ̀ fi ń gbọ́ mi ò ní di ẹ kú ìpalẹ̀mọ́ kérésìmesì abáwaláyé abáwaláyé ara abáwalálàáfíà ẹ̀yin èèyàn lé ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ókè ókè lọ́la yín a máa lọ please share this video like and subscribe god bless you all.